àgbèrárì o ẹ̀bọ̀n fi o àgbèrárì o ẹ̀bọ̀dà o ajagunmọ̀lẹ̀ gbẹ́bọ̀ròdé ọ̀run ọlọ́fin o ẹbọ fi o agbèrárì o ẹbọ dà o ajagun máa lè gbẹ́bọ ròde ọ̀run. erí wo yà erí máa gbọ́ ọmọ ṣé o ọ̀pẹ̀lẹ́balẹ̀ ọmú nǹkan ẹ̀bọ orí oníbalẹ̀ gbọ́mọ yìí nǹkan. agbẹ́dẹ ọfẹ́ gbadé ìdáró alùkódé ọfẹ́ gbàlẹ̀fẹ̀ kó sùn onídẹ̀lẹ́dẹ́ ọfẹ́ gbọ̀páṣẹ léèwó èmi ajogún dé àjàdà rẹ̀ bá lu àfẹ́kù. àjàngóró dùgbẹ́dùgbẹ́. àjàngóró dùgbẹ́dùgbẹ́. àjàngóró dùgbẹ́dùgbẹ́. arúgbó ẹ̀bọ dáná o. irú aláwo ni. àjàngóró dùgbẹ́dùgbẹ́. adé ọba gbogbo ohun àlùmọ́nì tí ń bẹ láàfin wọ́n kó gbogbo rẹ̀ lọ. ẹ lọ rí kábíyèsí àwọn eléṣu. ẹ ẹ fà ṣe ohun tẹ ẹ tètè dé ẹyìn sásìkò. ṣé o wá sí nǹkan. ẹ ẹ kò kúkú sí nǹkan kan náà ẹ ẹ kó mọ̀ bá a sí náà ni kábíyèsí náà kó gbogbo àwọn onífàálù yìí wọ́n ní níṣe ni nǹkan kan rúgùrùgùrù lọ́kàn àwọn àwọn sì fi awo káwo tó bá já náà ní tó wà lọ́kàn àwọn òun àwọn ọ̀dà ilé àtọ̀nà àti gbogbo nǹkan tán ní láyé àwọn ọ̀dà sí méjì gbogbo aláwo òlú ìpátá ló gbìyànjú o kò sí tó já náà. aya mi hmm. ibi ọfẹ dé ìfẹ́ lágbára díẹ̀ o gbogbo òlú tí ń bẹ lágbègbè wa òun ni wọ́n mọ̀ pé ọba wa ọlọ́fin ló ní òun ọ̀rọ̀ jù ṣé gbogbo ọ̀rọ̀ yìí náà ni ó sì dá sí méjì. bọ́sẹ̀ wí kẹ́gẹ́ lẹ́nu. gbọ́ná. No? ṣé gbogbo ilé tí ọba kọ́ rẹpẹtẹ àti gbogbo ilẹ̀ tí ọba ní jàǹtì rẹ̀ rẹ̀ ṣé gbogbo ẹ̀ náà ni wọ́n dà sí méjì. pátápátá. Ah, nǹkan kan tó sọ sí ní lọ́kàn o àwọn ẹrú tí ọba ní àti oríṣiríṣi ẹṣin àti ìwọ̀fà àti gbogbo ẹrù tí wọ́n ní ṣé gbogbo ẹ̀ náà ni wọ́n ni wọ́n ṣetán àti dá sí méjì. pátápátá. dájúdájú àjẹpé àsìkò ọ̀la o bẹ́ẹ̀ ni èmi ọ̀pẹ̀lẹ̀ anífáníkùn bíi yèrè ó dá lójú pé mi ni wọ́n gba gbogbo ẹ̀bùn ọ̀hún. ó ti ẹ̀dá lásìkò tẹ́ ẹ dé sí i torí pé ẹ mọ̀ ọ́n rìn. mo dé eré ni bẹ́ẹ̀ ni mo rìn eré mo wá mọ̀rìn àsìkò rì mo wọlé gẹ́rẹ́ bí ọmọ olóhùn èmi ò mọ̀ ní sọmọ olóhùn ìrìn àsìkò mo mọ̀ ọ́n rìn lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá tèmi ṣe ń rìn bẹ́ẹ̀ lèmi náà ṣe rìn tọ́jú ọ̀tọ̀ ni. wọn ò rí. tẹ́lẹ̀ mo tají ni kí ló dé tẹ̀yìn inú sùn. èmi náà tají ni ṣé o sì ń tó sí ọ. Ah, mo lálà ni. àlá irú àlá wo nù. Mm, mo rí i. <coughs> fi ètò kù lẹ́zọ́lá àmọ́ sí ètò kù wọnú yàrá rẹ lọ. àáfàá sọ̀rọ̀ o ẹ̀ gbọ́ bó ti wí ó ń pé owó dá mi kóró awo kóró ààbò abòmí láṣìírí awo òde ìjẹ̀ṣà díá fún Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá àgbà jí ifá òró kan àmúná nífá bá tariwo ẹkún bọnu ní pé orí mi jẹ́ ńlá jẹ́ ńlówó jẹ́ ńlá jẹ́ ńlówó ẹlẹ́dàá mi ò jẹ́ ńlá jẹ́ ńlówó. ẹ̀yin kábíyèsí ifá yìí sọ̀rọ̀ ọ̀pọ̀ ilẹ̀kùn àmì èyí tó ṣe pàtàkì ibẹ̀ ni pé ifá ní pé ẹ̀ ń béèrè pé bóun ni ò ṣe ní jẹ́yìn nìkan lẹ́ẹ̀ là tẹ́ẹ̀nì lárí bóun ni ó ṣe jẹ́ pé gbogbo ọ̀ràn yín ni ó là là là bí ẹlẹ́wìí odò bí ifá ti wí nù kábíyèsí o àbọrú àbọyè àbọyè bọ̀ ṣiṣẹ́. kábíyèsí abẹ́ ìbò báyìí ṣe ìfajá náà. ọba orin eégún la dá orin orò ní fáfágbèmí ń gbè. Ah. èdè tó túmọ̀ sí pé ifá arọ́ lẹ dá. Ah! èwo ni ha. olóyè. èwo ni èwo tẹ̀sí èwo ni ẹ̀yin tẹ̀sí ń lò lẹ́wọ́ àdàbà yìí n gbọ́dọ̀ ẹni tí ọ̀rí náà máa tẹ́ ẹ̀dá kan mọ́. kúrúkúrú akọ́kọ́ máa bo fá lójú. lójú náà lè bóyá lójú. ẹ má ti yọnu ẹ wo àìgbọ́n fáwọn àwọn òkè o kò sẹ́ni nǹkan tí kó ara rẹ̀ ti para. kíláyé kára sí ẹ ti jẹ́ nké wọlé ìbí máa ń tẹ̀ sọ máa. ẹ palẹ̀ mọ́. ẹ palẹ̀ mọ́. Ah, ẹ délẹ̀. ẹjọ́ tẹ yẹn fúnlẹ̀ látàrọ̀ ah. tó rò rò tí ọjà rí ah. tó tó wá dalẹ̀ tó ní kábíyèsí. bóòlù É ẹsẹ̀ kan gbé. àbòrí adéṣọpọ wọn forí ọgbà gún gbàgede. àwọn mi ni bàtà kí ló A pé é louca, me mẹjọ da. ìjì òpin ẹ̀yin ìlú ifá tá a dá lọ́jọ́ tòní ni èjì ògbè bẹ́ẹ̀ ifá yìí sọ̀rọ̀ ó ní oyin ló torí ọmọ rẹ̀ oyin sá ọ kókó ogi lọ òdìdẹ fìrìfìrì ló torí ọmọ rẹ̀ ságàjà ọ̀sákàsá bàbà ọ̀sá bàbà sáré ee òrìṣà ló dáwọ́ bẹ́ẹ̀ lóní ọmọ torí olórí ṣe kiri adéwàmú kú jẹ́jẹ́ o obìnrin kú kuku jẹ jẹ obìnrin àrùn adébábá tàmọ̀jù bára tí sobìnrin ọdẹ adébábùsẹ̀ jíbèrèkè tí sobìnrin èṣù adébábá dáwọ̀ nìkan tí sobìnrin kó pẹlẹwà o ẹ̀rìgì ẹ̀làmọ́mọ̀jẹ́ kó pẹlẹwà o ẹ̀rìgì torí ikú obìnrin kú ní ṣe kó o obìnrin àrùn obìnrin kú ní ṣe ẹrigi ẹ̀là mọ́mọ̀jẹ́ kó pẹlẹ́wà o ẹrigi àtàmọ́jú bára obìnrin ọdẹ ẹrigi ẹ̀là mọ́jẹ́ kú kó pẹlẹ́wà o ẹrigi ṣèdíbẹ̀lẹ̀kẹ̀ ní sóbìnrin èṣù ẹrigi ẹ̀là mọ́jẹ́ kájọ ogun bí ó pẹlẹ́wà o ẹrigi. Ifá ní tóun rí lójú ọpọ́n tòní Ifá ní ajogun bí ti wọlé bọ́ba o ah. Ifá lájogun bí tóun sọ yìí ifá ni yóò sì adé orí ọba yóò sì lé wọn kúrò ní ibùjókòó wọn àmì wa gbọ́ ifá ni kì í sọba nìkan o ifá ni yóò ku ẹrú yóò ku ẹrú yóò kó gbogbo òrù yóò kó gbogbo ìjòyè yóò kó bá gbogbo wọn pátá bẹ́ẹ̀ ni táwí o. ifá ni bí n bá fẹ́ gbọ́n tó ń tọ́ ìdáadáa ifá ni wàhálà ti ń bọ̀ ajogun yóò kẹrù yóò kẹrù yóò kó ọba yóò kó jóyè. pátá ifá wa ní kí gbogbo nǹkan ìkó má bàa ti ṣẹlẹ̀ ó lóun rí ọ̀kàkà ẹbọ tí kakú láyà tààrù sí àjogúnbíọ̀ ifá ló ń gba odidi òkété méjì òun sì gba ọ̀lágbálagbà epo òun wá gba èèyàn abẹ̀mí tó jóbìnrin tóun fi sì kẹta rẹ̀ tí ó tu ètùtù yìí wọgbó. ẹ kú òun wá wo àlàkánlẹ̀ ń tó sùnmọ́ rè nǹkan tí ọ̀wá fẹ́ yé mi náà ti mẹ́lẹ̀ yín ẹ̀ ní òkété méjì nǹkan ètùtù ẹ̀ ní òkété kẹta èyí ò ṣe ọlọ́kọ̀ ètùtù lọ́sọ̀dẹ̀ ọ̀hún èyí ò ní òye mi. ọ̀kàrí mọ̀rọ̀ fọlọ́ àárín rú èmi náà lòdì. Ifá ni arábìnrin tó ń sọ yìí obìnrin tó ti bí ìbejì rí ni tí àwọn ìbejì yóò sì sí láyé òun ni ó gbé tutù tí ó gbé wọgbó àmọ́ gbogbo ìlú ẹ wá gbọ́ o tí obìnrin yìí bá fi gbé tutù yìí tó bá gbé lọ kò ní padà wálé mọ́ yóò bẹ̀bọ̀ lọ ni. bàbá wo ẹ kú àtúntò lọ látàárọ̀ ṣé bí ẹni tó bá gbé tutù yìí tó bá gbé tutù rìn tó ń bá dẹrin ẹbọ tiẹ̀ ṣé ibi ò ní padà ṣẹ́ ńlẹ̀ yìí àtẹrù àtọmọ àtọba ti joyè káfọkànbalẹ̀ pa ti wà nù àlàáfíà ara. kò ní síbi mọ́ ibi ti dẹrù ó ti lọ́nu òkèrè fẹ́fẹ́ ni bí ọmọ lọ ibi ò ní wẹ̀yìn ó kọjá lọ́nu. òkété méjì òun ni nǹkan ẹbọ káàṣì tí ló fi rojú tí ó túbà tí ó tún ṣẹtọ́ ní kúrò lórí ìtẹ́ àtàwọn àjòyè náà tá a wà lálàáfíà ara. àtobìnrin tó di bíbejì rí tí kò sí. bẹ́ẹ̀ni torí fani èjèèjì ni mo gbé mi ọgbẹ nìkan mọ. bàbá wo ẹ kú òun o bàbá yẹn kí wọn kú òun wọ́n dẹ̀ ní fi awo ṣe o wọ́n ní awo wọn jẹ́ o wọ́n ní kí wọ́n wọ́n ní kí wọ́n. wọ́n ní yàtọ̀ fún ilé àtọ̀nà àwọn táwọn tó pa àwọn ó dà sí méjì fún ẹni tó bá kífá tó já náà tó já àlá tí àwọn lá wọ́n ní nǹkan pàtàkì wà tìlú ó ṣe fóun tán. ọ̀dà ìbéèrè kan tí mo fẹ́ bi gbogbo òbí léèrè ni pé ifá tá a dá ńlẹ̀ ìsáàsì kì ifá já náà àbí ọ̀já náà. Ah, bàbá ní ifá já náà wọ́n ní ti àlá táwọn alágídígbé wọ́n ní lọ́rùn lójú ọ̀pọ̀n wọ́n ní náà ló sì kì. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ abó sì ṣe. èjìdé ní ìlú wa. èyí mọ wa. ó mà dàbí ẹni wípé babaláwo kan ti já ifá tí kábíyèsí tọ pé òun ò torí rẹ̀ da ilé àtọ̀nà òun sí méjì. Ah, ah. bó o ní wọ́n ti mọ̀. o máa gbọ́ ohun tí lòun sọ ni kí wọ́n wí. wípé ojoojúmọ́ ni ifá gbà ojoojúmọ́ ni ifá gbà bí ifá bá gbà lónìí ifá gbà bódọ̀la ojoojúmọ́ ni ifá gbà. ah yìí ò ní pa tirẹ̀ tí ó jẹ̀bùn kábíyèsí báyìí. ara ń tà ń sọ fún ọ nù táìpé gbà ta ní kíwọ náà lọ kọ́ fa bí wọn náà bá ṣe mọ fẹnu rere kí fánù ọba mọ wípé adé afọ ọrùn mi là níjọ́ tí ń sawóore gbérí òkun níjọ́ tí ń sawóore gbérí ọ̀sà ọpàdé àwọ̀ ẹlẹ́yẹ orin awo bá kó sí lẹ́nu kó tó ní bá ń kọrin awo ní bá ń lọ. káàbọ̀ èjìdé bó jẹ́ bó ti máa kí fáre o ò lè gba nǹkan kan o ò lè rẹ́bù kan gbà dákun sẹ́mi tá a bá a sọnù tá a ní balẹ̀ ó wà lálẹ́ iná ti gbá. di ní ọjọ́bọ̀ lọ́túnla yìí ní àṣálẹ́ kí gbogbo obìnrin tó bá ti bímọ rí kí wọ́n péjú pésẹ̀ sáàfin yálà wà nílé ọkọ ni tàbí òsì nílé ọkọ bóyá ọ̀dálẹ́mọṣú àgùntẹ̀tẹ̀ bóyá òṣìṣẹ́ ọkọ rẹ ni fi ọ́ ṣe pàṣán lọ́kẹ́rù ẹ̀dá ta tó ti yí ọ ọ̀tá gbọ́dọ̀ péjú pésẹ̀ sí ààfin kábíyèsí ló bá ń sọ̀rọ̀ ní o nípa ìdàgbàsókè ìlú wa yìí àṣẹ ọba mo fi ń jẹ fún yìí o mo jí ṣé ọba o mo wí rí àbí n ò wí rẹ. ó ká bí ẹni ìyá lọ́mọ o ṣe á sí pé ẹ̀yà òyìnbóná ilé yóò ló gbóná. àṣẹ. wọn láì ní ní gbẹtọrọ ìlú ọlọ́fẹ́ ọba ọlọ́fẹ́ àgbọ̀dé ẹ mọ̀ burú o ẹ mọ̀ níkà o ẹ dákun náà ní mo fi ṣe ga tó ní mọ́rin inú bú ebi gangan mo fi ṣàkèrè tó ní mọ́rin lódò èmi mo fi ṣèlú tẹ́ ẹ fẹ́ pa mẹ́rùn tìrantìran tó jẹ́ pé gbogbo mi ló lajú lẹ́ǹgbà wọ́n fi fẹ́yẹ̀wò àkọ́kọ́ tó bí ọmọ ọkùnrin kan ṣoṣo fún mi kò mọ̀ pé kò jìnnà àmọ́rúkú tó pa aya mi gbogbo òlú kan róró mo wá wà lágàn gẹ́gẹ́ bí aláìníyàwó kò tún pẹ́ kò tún jìnnà mo tún pàdé èyí tí mo yẹ̀sẹ̀ fẹ́ yìí nígbà tó ń lówó kọ̀ọ̀kan bí ìbejì ló bí fún mi kò tún pẹ́ kò tún jìnnà ìbejì tó tún bí mo tún fòsàn lẹ́wọ̀n kú gbogbo òlu kan roro wọn ní irú aburú yóò mọ̀ ṣẹlẹ̀ sẹ́dọ̀ ẹnìkan kan rí àfọ̀pẹ̀lẹ̀ gbogbo ìgbà náà wọ́n sọ mí lẹ́nu bí ẹni pé mò ń fi fá pa àwọn ọmọ tí mò ń bínú jẹ ni kò tó pẹ́ kò jìnnà ó tún bí ọmọbìnrin kan ọmọbìnrin ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní rè títí títí lọ́jọ́ tòní tínú mi wá ń dùn tọkàn mi balẹ̀ pé mo ti rẹ́ẹ̀dì kejì mi tí ó mọ̀ múnú mi dùn ọmọbìnrin mi wá ń bá mi tọ́jú ètò bí gẹ́gẹ́ bí ọmọbìnrin àtọmọkùnrin téyì tó fàyè bẹ̀bí tínú mi wá ń dùn tọkàn mi ń balẹ̀ ó ní ìlú tí wọ́n gbọ́kànlé báwọn ó fi ṣètùtù fún mi yé o sọ yẹ ó rí bẹ́ẹ̀ ẹ̀yin ìlú ẹ tú èrò ara yín ẹ tún parí o ẹ ti ẹ̀gbọ́n náà wọ́n ní tí a bá mú ọ̀pọ̀lọ́ tí ò bá jọ kọ̀ọ̀kan kí náà ní àṣẹ àjùlẹ̀ ni o ẹjọ́ yà mí lẹ́ o ẹjùlẹ̀ o kò lè ṣeé ṣe kò lè É ṣe. ọpẹlẹ bàbá wo kábíyèsí ẹ̀yin ìlú. bí láṣẹ báyìí o bí láṣẹ o. ẹ ń béèrè kí láwa ṣe èmi lẹ rò pé ó yẹ ká ṣe hmm? wọ́n ní tí ẹṣin bá dá ní àtọ̀gùn ni ẹ gbọ́ ẹ̀yin ìjòyè ó dọwọ́ yín o. ó dọwọ́ àwa olóyè ó sì dọwọ́ gbogbo ìlú pátápátá. ọ̀rọ̀ máa zùúrù o ọ̀rọ̀ gba sùúrù o abùkéjọ gbà balẹ̀ àárọ̀ ọ̀rọ̀ gba sùúrù o. ẹ̀yin olóyè ẹ dákun kílẹ̀ fẹ́ wí ẹ̀ sọ mi. jẹ́ pé abẹ́ fi gígùn olórin wa lójú. èyí jẹ́ pé ọmọ náà là ń rán bá ṣe fò làmọ̀ sí máa sọ̀kọ ẹ̀. síwájú sí i èsì ìmọ̀ ni tí fífọwọ́ rẹ̀ kàn yẹn o kò sí pé ìyàwó rẹ̀ ni kólóyò tó bá sọ̀rọ̀ dákun wọ́n fojú aláìdáwò wá o àìsèyàn burúkú o dákun dákun. ẹ ṣeun ẹ̀yin olóyè ẹ̀mí ogun ẹ̀yin ọ̀pẹ̀lẹ̀ bàbá ni ká kí ọ ká ṣe ń pẹ̀lẹ́ ó ní gbogbo ń tọ́ bá fẹ́ nínú ìlú yìí pátápátá lòun ó ṣe fún ọ ó tún wá bìkan kún un ó ní kódà ó kọ̀ rí òní parẹ́ láéláé ní ìlú yìí ó gbọ́jà sí nǹkan tẹ́ fẹ́ wí òjò báyìí lọ olóyè mòró ń fọnú sọ̀rọ̀ sí kọ àbí kò sọ̀rọ̀ mọ́. Ah, o ti dà báwọn o ti tán. ẹ kẹrin sẹ́ni tẹnu yín tẹ́ fẹ́ wí. kò sí nǹkan kan mọ́ kò jù bá náà lọ. ẹ fọkàrà yín balẹ̀ ó kọ̀ ká yín láyà sókè ni ntẹ bá wa òun ló rò bí ẹ̀kọ́ yìí ẹ jẹ́ kọ́kàn ó balẹ̀ ẹ gbà wípé èsì rẹ lẹ́ẹ̀mú bọ́ba láàfin. ẹ bá jíṣẹ́ fọba wípé wọn ò tó rórí adéfín o mélòó lára mi níwájú ọba mo kéré mo bíntín. ó ah, eh, tóbi ó tóbi ó tóbi ó tóbi ó tóbi. Ah, eh? àmọ́ bíi tọba kọ́ o ẹ wá rí tẹ́sẹ̀ fún mi báyìí ẹ fún lásìkò díẹ̀ kí n wọlé kí n wọlé kí n jáde kí n tètè yanjú yín kẹ́ lọ rè tètè jíṣẹ́ fọba. ọ̀dà ká lè lọ má fún bàbá. bẹ́ẹ̀ni. tí ẹ bá ọ̀rọ̀ gba sùúrù o ọ̀rọ̀ gba sùúrù o abùkẹ́tì ọgbà balẹ̀ àrọ̀ ọ̀rọ̀ gba sùúrù o ọ̀rọ̀ gba sùúrù o ọ̀rọ̀ gba sùúrù o abùkẹ́tì ọgbà balẹ̀ àrọ̀ ọ̀rọ̀ gba sùúrù o. wọ́n ní bí dàbáyé sọ̀rọ̀ àpèkúbakọ̀ kọ̀ọ̀rọ̀ àgbààgbà mi ni wọ́n dífá fúngbà tí ń bẹ nírọ̀gùn ọ̀tá ọ̀rọ̀ mi àná tó sùrùsùrù èmi náà ló tó sùrùsùrù ọ̀sùrùsùrù mi ọ̀sùrùsùrù ọba aládé fẹ́ tọ́jú ọ̀tá bọ̀ mi ah. olóyè ní bá ń péré ìlú níbi ìgbérara làyìnláké wọlé ìgbérara ọba àdún ní péré ìmí níbi ni ìgbérara làyìnláké wọlé ìgbérara yọba pọgun yọba pọgọ wọ́n dẹ̀rọ̀ lẹ̀. Ah, ṣẹlẹ̀ torí ń bàbá àgbà níbi làwọn àwọn olóyè tí wọ́n sáré gbùdùgbùdùgbùdùgbùdù. ní káàsì tún débí mo tún rẹ́yìn náà pẹ̀lú bínú ah, èmi ló ṣẹlẹ̀ gangan. kò sí nǹkan kan. kò sí nǹkan kò sí nǹkan kò sí nǹkan kò sí nǹkan kan bínú tó báyìí làwọn olóyè náà sáré lọ àwọn ọmọ awódún méjì mẹ́ta ẹ má fi wá sínú òkùnkùn kí gangan lọ ṣe yín. àmọ̀kẹ́ kò sí nǹkan kan. ọ̀dà kò burú bẹ́ẹ̀ bá ní òsè nǹkan kan òun yóò wù kó ṣẹlẹ̀ ẹ̀nà sùúrù sí i. ọ̀rọ̀ gbà sùúrù o ọ̀rọ̀ gbà sùúrù o abukéjì ọgbà balẹ̀ àárọ̀ ọ̀rọ̀ gbà sùúrù o ọ̀rọ̀ gbà sùúrù o ọ̀rọ̀ gbà sùúrù o abukéjì ọgbà balẹ̀ àárọ̀ ọ̀rọ̀ gbà sùúrù o. ó dilé ọlọ́run fi àgbòdì wọn ilé ọmọ balẹ̀ lẹ́kọ̀ọ́rọ́ tìmùtìmù limu ti mu ni kwajiba ńlá o. ńlẹ́ ọmụ ojú oró ti jẹsẹ̀ ìyẹn tó mìíràn ojú omi ọba tòrò omi ọba ń bá tòrò láyé àbárí múbọ̀ bá sùn jagunmi ǹjẹ́ ọlọ́tẹ̀rẹ̀ ti bẹ lójú ogun múbọ̀ sàméjì etí ti kú gbogbo tí kì í tí wọ́n ẹ̀kọ́ tó ogun ni tọrọ lọ ọba ọmọ ogun ilé rẹ̀ ń lọ ọ̀rọ̀ mọ̀ ń gba sùúrù o. abuké tí ó gbà balẹ̀ arọ ọ̀rọ̀ gba sùúrù o. ọ̀rọ̀ gba sùúrù o. ọ̀rọ̀ gba sùúrù o. abuké tí ó gbà balẹ̀ arọ ọ̀rọ̀ gba sùúrù o. ọ̀pẹ̀ lábalẹ̀ ó yẹn ń bọ̀ ọ̀pẹ̀ lábàlẹ̀ ọ sọ̀rọ̀ bọ́rọ̀ bá ti rọ́jú ẹlẹ́rìí ìpínlẹ̀ làgùnkù ké sí ifá kẹ́yìn àjíjú ogun fáwọn gbògèlè odùn àti ìgbàgbàlẹ̀ ṣanlẹ̀ ọ̀pẹ̀ lẹ́wọ̀n láti ayọ̀ pẹ̀lẹ́ dákúndábò báwa bá bàbá sọ̀rọ̀ kí wọ́n gbọ́ ọ láàyè láti bá wa gbé tuntun sùúrù náà lájẹ nínú ọgbà sùúrù èmi náà gẹ́gẹ́ bí yorùbá mo ń jọ lójú wípé a ní dójú tì ìdílé rẹ gbogbo ẹ̀tọ́ tó yẹ ká ṣe fún wọn láàfin yìí gbogbo ẹ̀ láṣẹ fún wọn pátápátá jọ̀ọ́ bá wa mú bí ṣe bá wa gbàrú o dákun. ẹ ṣe ìyá wa ọ̀rọ̀ gbà sùúrù o. mo dúpẹ́ púpọ̀ fún àǹfààní àti ìrírí ọgbẹ́ fún mi. láti lè ọ̀ṣẹ́ kìtì ní ìgbà àti àkókò ẹ ti ṣèlérí fún mi pé gbogbo àdéhùn tí bàbá ṣe fún mi pátá ni wọn ò múṣẹ fáwọn mọ̀lẹ́bí mi mo gbà láti jíṣẹ́ tí ló rán mi kò ah, ṣe é. Amútọkọ mi ọ̀pẹ̀lẹ̀ nìkan nìyọlẹ́nu tó wà ńbẹ̀. Mo ṣetán láti lọ bá sọ̀rọ̀. Gbogbo bó bá ṣe jẹ́, n tún jẹ́ ẹ máa gbọ́. Ojú ò ní tì ẹ́, àwa gan sì ní dójú ti ìdílé rẹ. Kò sí àṣẹ kí n wọlé kí n Ọ̀rọ̀ máa zùúrù o ọ̀rọ̀ gba sùúrù o abùkéjọba balẹ̀ àárọ̀ ọ̀rọ̀ gba sùúrù o ọ̀rọ̀ gba sùúrù o ọ̀rọ̀ gba sùúrù o abùkéjọba balẹ̀ àárọ̀ ọ̀rọ̀ gba sùúrù o. tẹ́lẹ̀ kọ́rọ́ tìmùtìmù tìmùtìmù ní wájìbà. ìyá o ìyá mojú oró ti jẹsẹ̀ ìyá tó mi rọ kẹ́rọ ojú omi ọba tòrò omi ọba bá tòrò láyé. àbárí mú bọ̀ bá mú bọ̀ sùn mú bá jagun mi ìyá ọlọ́tẹ̀rẹ̀ ti bẹ̀ lójú ogun mú bọ̀ ṣàmìjẹ́jẹ́ tirẹ̀ èyí tí bẹ́ẹ̀ ni bẹ̀ kú gbogbo tí kì tí wọ́n yé jẹ ìfọ́tò. ọkọ mi Wazoo o abuké tí ó gbà balẹ̀ arọ ọ̀rọ̀ gbà zoo. ọkọ mi ọmọ onílẹ̀kùn mẹ́rìndínlógún ọ̀rọ̀ afẹ́ akan mẹ́sàn-án sínú akan mẹ́sàn-án sóde hmm, dákúndápọ̀ fi èdè náà jẹ́ ń jíṣẹ́ tìlú láwọn ọbẹ̀ mi bó o bá wá fà kékọ́rí tọ́ ọ pé ńlá n ò ní jíṣẹ́ náà bógún bá ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó bá gbẹ̀bùrú wọlé ńkọ́ àtakóró wọnú àdó lemọ́lemọ́ ọmọ rẹ̀ wọ̀ ṣé àìdáa ni mo ṣe fún olùkọ́ mo dábàá fún wọn tí wọ́n fi wá sọ tèmi lẹ́yìn. kì í ṣàìdáa dáadáa ní nǹkan tó ṣe pẹ̀lú ṣùgbọ́n lẹ́yìn tí gónó kópa lórí tán ló dẹran ẹ̀wọ̀ fún tẹrú tọmọ ìdí nìyí tó fi jẹ́ wípé ibikíbi tó máa ti rí gún wọ́n ń ta gúnlógún lọ́rẹ́ ni dákun dákun dábọ̀ fi èdè inú ọkọ mi. èyí ni pé ọ̀rọ̀ ló ní ó já ìfẹ́ òtítọ́ èmi àti ẹ̀. dákun ṣàánú mi ǹjẹ́ jíjà ìlú. Ha ha ha ha ha. igúnnugún ní í ṣe yìgbóyìgbó àkàlàmọ̀gbò ní í ṣe yìgbòyìgbò àwọn ọmọbi tó gun ó ṣẹlẹ̀ sí lọ́la adébáfúnlá kan nígbò tí ń ṣe èyí ọlọ́jà mẹ́ǹdínlógún èrò pé èrò ọ̀fà ta ni ò mọ̀ pé lákan nígbò ló bọ́ba ọba délé ayé tán ọba wá dòrìṣà kan àkúnlẹ̀ bọ èmi ọ̀pẹ̀lẹ̀ lọ́ba lòun ó fìyà jẹ ẹ̀yin aráàlẹ̀ ẹ mọ̀mọ̀ wò mí níran ìyá yìí ò gbọ́dọ̀ jẹ́ mí gbé o. o ní gbọ́ o ò sì ní ṣòfò alẹ́ ẹ jẹ́ ká sọ lọ́rọ̀ kan ni o. Thank you. la dáàbì lọ bàbá wa àbúrò kíní kan ni mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀yìn ìgbéyà ti kú. tọrọ tọrọ gbogbo tó bá fẹ́ ni tọrọ omi lójú gbogbo nǹkan tó bá fẹ́ tọrọ tọrọ ẹ̀ torí àwọn tá a dúró yìí àwa alásojú ìlú àwa gan ni ìlú àtúnṣe ìlú yìí o àtàjẹ́ ìlú àti ilébọdọ ògùn àwa ni ìlú gbogbo tó bá sì fẹ́ náà láti fún tọrọ ẹ.

kábíyèsí ti fẹ́ bó tilẹ̀ wù kó rí kí ìlú fi ogun ja ìdílé mi. Èmi ti fẹ́ ti bẹ̀rẹ̀. Àṣẹ òun ló mọ ìlú rẹ̀ padà ní orúkọ ọlọ́fin tó jẹ́ ọba wa ló kọ gbogbo àwọn ìlú yìí ló àwọn baba wa tí wọ́n tẹ̀lé yìí ọ̀gbọ́n mi gbogbo ní tó bá ti jẹ́ ẹ̀tọ́ rẹ ìlú ìlú ọmọ lórí ọmọ rẹ ni o oúnjẹ tí wọ́n mọ̀ jẹ́ ní òdílé rẹ ni o ọkọ rẹ ni o a sì ṣèlérí fún ọ gbogbo kan níjàrán rẹ àbọ̀ ọ̀gbọ́n mi gbogbo nǹkan pátá nílẹ̀ yìí ọ̀tọ̀ láàyò ó fà òbí sí tiẹ̀ ti dọ̀tọ̀ báyìí gbogbo ẹ̀lú ni ọmọ ṣe àbí ẹ̀yin olóyè. bẹ́ẹ̀ni a tún ṣe ìlérí fún ọ pé ìyòwú ogun ogun tó kò ní já ọkọ rẹ bẹ́ẹ̀ sì ni kò ní já ogun ẹbí rẹ pátápátá. Thank you. àgbérárí o ẹ̀bọ̀n fi o àgbérárí o ẹ̀bọ̀dà o ajagunmọ̀lẹ̀ gbẹ́bọ̀ròdé ọ̀run ọlọ́fin o ẹbọ fín o agbèrárì o ẹbọ dà o ajagun máa lè gbẹ́bọ ròde ọ̀run. erí wo yà erí wo fọ mo gbẹ̀yìn ọmọ òwòrò sọpẹ́ apánigbókò tọ̀nà oṣó orun ẹ̀wẹ̀ ẹ̀yẹ gan lẹ̀ o ilẹ̀ mọ̀tẹ̀ kí n tó tọgbọ́n ọ̀pẹ̀lẹ̀ ọmọ ṣe o ọ̀pẹ̀lẹ̀ balẹ̀ ọmú nǹkan ẹ̀bọ orí ò balẹ̀ gbọ́mọ yìí nǹkan abẹ̀mí lọ̀gbẹ̀ lẹ́mú o abẹ̀mí wọ̀gbọ̀ ẹ bọ́ sí mi. arúgbó ẹ bọ́ dànù o. ajá ń kóró gbẹdọgbẹ. arúgbó ẹ bọ́ o. ajá ń kóró dùgbẹ́dùgbẹ́. ajá kóró dùgbẹ́ dùgbẹ́ dùgbẹ́ Àjànkó dùgbẹ́ dùgbẹ́ arúbọ ẹbọ dáná o. Àjànkó oró dùgbẹ́ dùgbẹ́ arúbọ ẹbọ dáná o. Àjànkó oró dùgbẹ́ dùgbẹ́. kété ló má mà kú o tọmọ rẹ̀ ń dárò àwọn ara wa là ń dárò ara wa. kékeré ló má wà kó tọmọ ẹ̀ ń dárò. mọ̀ kú o tọmọ rẹ̀ ń dárò àwarawa à ń dárò àwarawa òkété ló mọ̀ mọ̀ kú tọmọ rẹ̀ ń dárò àwarawa à ń dárò àwarawa àwarawa. Kéde ló má wà kó tọmọ ẹ̀ ń dárò ara wa là ń dárò ara wa. Ikú pàgbé ikú pàró ikú pàlùkò ó pò sùn ikú palékeléke tó ń tẹkùn òdì rẹ. Ah òní ń sunkún òní ò dákẹ́ ẹkún ọ̀la wa ń bi òní léèrè pé kí ló ṣèwọ ìwọ fi ń bomi lójú kankan kan òní ní mọ̀kànmọ̀kàn ló yẹ é kàn oyè tó bá kan ará àwò dandan ni kó kan ará ẹ̀dẹ́ láyé òfun bàlà àdí bàbá kanjú ọ̀la àdí bàbá kanjú ọ̀la o ọmọ kanjú ọ̀la ó jẹ̀fọ́ ọmọ kanjú ọ̀la ó mu èyí tó ṣe yìí ò mọ̀ tí ẹ ṣe dáa ò bá dákun dábọ̀ kó o má payà mi. igun kì í palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ ògbónógbó àjẹ́ kò gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀ àwọn oníbàárà lókè ojú rẹ̀ àtúnlé àtọ́kọ fọkàn aburú ò ní ṣe. fọkàn kúrò nípa <laughs> ọ àrùn ní gbé ọsẹ wọn sojú wọn sẹ́yìn bọ. àdídá pọ̀ <laughs> bó ti rí olùsọ̀wọ̀ ò mọ̀ ni. Ah, wo àdídá pọ̀ ah, rẹ pọ̀. <laughs> Eh. Ah, ilẹ̀ tí ń ṣú jẹ́ kí n wá máa. ẹ wò mí wò mí wò mí ṣé wo mọ̀ wípé téèyàn bá rí ọlọ́rọ̀ ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ la máa ń dì ní wò mí ká sọ ọ̀rọ̀ láti òní di ọ̀túnla mẹ́wàá kò lè sún mi o nítorí pé ìfẹ́ rẹ ń bẹ ní ọkàn mi. ṣùgbọ́n mọ̀ pé ìjákun mọ orí èdè ọ̀sán ẹni abíire orí èdè òru tó bá dọ̀hún á sọ̀rọ̀. Mm kò tẹ́mi lọ́rùn mọ́ lọ wo ilé oṣù sọgbọ́ ilé oṣù báwọn ẹmẹ̀wà rẹ ń bẹ tán sí ọ. Adédàpọ̀ kọ mi á mọ sọ̀rọ̀ lọ́rùn ṣùgbọ́n ẹ̀yin ṣó ti yá. ojoojúmọ́ ojoojúmọ́ tó bá dọrú á máa ríra. bó bá wá kàkàtà yìí ṣe irọ́ nígbà tó jẹ́ pé àwọn wèrè tó kó lẹ́yìn náà wọn ò níṣẹ́ wọ́n máa sí láàfin wọn ò ní ṣẹ́gun sí àfi ká máa tẹ̀lé ọmọ bá kí sẹ́mi ò láwọn tí ò máa tẹ̀lé mi ni káti ẹ̀yọ́ fún ara wa lẹ́ẹ̀kan ó bá dọ̀rùn ọ̀run dọ̀rùn jọ Adéṣẹwà Adéṣẹwà ìwọ ìwọ o ò lè mú jẹ gbé o o ò lè mú jẹ àtàbí dákú. tó o jẹ nǹkan aláta. ṣé bọ́ bọ́lá epo ọ̀nà fún rẹ kí ló ní kó yé mi tó so yé mi. bàbá mi bàbá mi bàbá mi ó yá gbé orí òkè. tó o fún mi ni kí ló wáá fẹ́ epo kí ló fi ọyìn kò yé mi kí ló jẹ kí ló jẹ bàbá mi tó so yé mi kò ṣe wà lóòwà yìí báyìí. bàbá mi. ọ̀rúnmìlà ni ká ti ń jó ohun ọ̀bàrà níbo ni ilé ọ̀bàrà níbo ni ilé ìka. èmi ò róbì gan kò tó ń pa kò tó ń pa kí irọ́ òun mi ọ̀gá o. Ìfá ní ṣe mo mọ̀ ọ́ ní mo mọ̀ ọ́ nígbà àjọ. Ọ̀rúnmìlà ní ṣe mo mọ̀ ọ́ ní mo ní mo mọ̀ ọ́ lẹ́sẹ̀ adìyẹ bá ní pé mo mọ̀ ó ní mo ní mo mọ̀ ní alágbẹ̀dẹ wà rẹ̀ fà ni wọ́n gbé rọgbà gbígbègbí ni wọ́n gbé rọgbà ń dáhùn. ibi ẹ̀yẹ elégbé mú wọn lọ́wọ́ tẹ́ elégbé ń lọ tábí adìẹ gbé pọ́nmọ lẹ́sẹ̀ tí ń ràn wú lọ́wọ́. ifá mo ní mo mọ̀ ìwọ́ lọ mo nílẹ̀ kan rẹ́fú rẹ́fú. òun là ń ohun tó ṣe rèé ó gbó díẹ̀ sí i tó o bá ti wá gbó díẹ̀ sí i ó fiyọ̀ sí i ó wá gbé sórí pẹpẹ àṣejẹ tí mo ní òṣè ń bó lọ́ba dé. kódà mo ṣe fi yèrè sí i. o ti gbé kaná tó bá ti wá sọ kùkùtù díẹ̀díẹ̀ kó o wá sọ kalẹ̀ má gbé lẹ́lẹ́ o kó wá ṣètò ṣètò yẹrẹ òsùn kó wá gbé fún pé ifá tí mo ní yọ jẹ òun ni ayé àtàrí akẹ́kọ̀ọ́ mi gbára àtàrí akẹ́kọ̀ọ́ mi ìgbòròrò àtàrí akẹ́kọ̀ọ́ mi ògùrìgùrì dání sílẹ̀ ìgbé ifá mọ́mọ́jọ́ máa wọ́ wọlé pa lérè dandan ọwọ́ mi déwé àkúdì ní orí ọ̀tá. Tìgbìn gbá gbogbogbò ara kò. Àgbóra kò ní tìgbìn. Ogún agbóra kò ló gbó ahun. Ìṣogún agbóra kò ló gbó ahun o. Ogún agbóra kò ló gbó ahun. Alágbára. ògbó àwọn àbòrú àbòyè àbòyè bọ́ sísẹ àsọ̀rẹ́ ìwòrè òfin ẹkún rìn yẹrẹ yẹn. Fáyẹmí àárọ̀ yìí aláàárọ̀ yìí ni mò ń dífá hmm. mo ní Ifá sọ wípé wọ́n lálejò. mo wá sọ fún wípé kó fi lé pọntí hmm. kó fọ̀nà roka hmm. kó fagbada gbíran kó gún yán kílẹ̀ ọ̀pọ̀ kí n máa gbọ́ poro poro porodo sọ wá rí wípé Ifá jádọ̀ báyìí kábíyèsí lẹ́gbẹ̀rún bá mi fájá mi. ṣé wọn mọ dáadáa ìwọ máa wọlé lọ. ẹ káàbọ̀ bàbá. yóò dáa fún ọ yóò lè lọ́rùn ọlọ́run. àìrè wú lọ́sàn-án ah, bá a ṣe rí náà. Thank you ṣùgbọ́n ìdìbò láti tá a bá ti ní jù láti ní òkèèjì ayọ̀ ní òkèèjì ayọ̀ ní ìgbèjì ayọ̀ tí ìgbè wa ní àkọmọ̀tì àmì ìfá ìgbèjì wa. Awọ àdéhùn ni níbi tí òrà pẹ̀lú ìlú gbèsè kí ló ń ẹbọ kí ló ń ètùtù. àṣejẹ yìí lórí ìṣùgbọ́n bọ̀ yóò ní irú lọ́pọ̀lọpọ̀ yóò sì dílé rẹ̀ yóò wà ní èyí tó pinnu. àṣejẹ yìí bàbá mo ní òṣèlú ọ̀hún ìta lẹ́sìtì sí i tẹ bá ti wá sí àsìkò ìfún ṣùgbọ́n òkú nìyẹn kì í ṣe kákẹ́ni ló ń dàsìkò ta ni ó jẹ́ pé àsìkò àwọn ọba ìta gbangba lẹ́sìn sí bí wọ́n ti wá ń ṣe yìí lọ́wọ́ ẹ̀ máa tẹ́tí ẹni ìyówù tó bá ti lè sọ pé káwa ní í ṣe ọbẹ̀ tó oorun rẹ̀ ń já tantan kan yìí òótọ́ òun ló jẹ́ àṣìṣe rẹ̀ tó bá ti lè jẹ́ àṣìṣe òun lónìí kó tó péjọ níbi akẹ́bí ti ṣe nílẹ̀ ní rẹ̀. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. parọ́ àwọn láṣẹ pọ̀ nù ìlú yìí. adédàpọ̀ kọ mi hmm? kí ló wí. ṣé ìwọ gbóòórùn kankan ni. òótọ́ ló sọ òun ọbẹ̀ yìí dáa pọ̀. alẹ́ ní gbogbo ọbẹ̀ ni. èmi adéyànlá adéṣẹwà ọmọ ọlọ́fin àgbòyídìwọ̀nrán ló ń rinlẹ̀ bàbá mi. adéyànlá adéṣẹwà ọmọọba ọlọ́fin àgbòdìwọ̀nla. Ah! kábíyèsí elédùnmarè. sójú oníkànnìkan ṣe wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ẹni bá ń fi mí sí pé mọ̀nà ṣoṣo mọ̀nà ṣoṣo bí iṣu sójú olóko làlà òkè làlà àṣàlẹ̀ ṣe wọ̀ ọ̀gbẹ́ àṣẹ tí ń bá pa fún wọn lórí kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ni gbọdọ̀ yẹ ó yá sí ìsásùn ọmọ nílẹ̀ lẹ̀ yàgbẹ́ báyìí báyìí obìnrin sì ní jẹ́lẹ̀ yọ kọ̀ọ̀kan. ẹ wọ ẹnìkan fi ọmọ rẹ bọ rẹ gbẹdúlẹ. àbírí bá fara gbá nígbà yà á fẹ́ kú ni. gbẹ́rẹ́. ẹ wo risa ọ̀run mi làbọ̀ búrẹ́kẹ́ mo lójú agbára gbàgbára mi ẹ̀gbọ́n mi rẹ̀ kún fíkanfíkan ló gbàdá lọ́dọ̀ kò bọ́ lápẹ́ ló gbà yà náà ló jí lọ́nà lára bẹ́ẹ̀ ni omi ìṣẹ́jú bẹ́ẹ̀ ni omi bẹ́ẹ̀ ni òṣèlú ọ̀pàdára ní sàmúnimí àrùn ọ̀pàdára ní sàmúnimí ọ̀fọ̀ òun jẹ́ amúnimí làpẹ́kú amúnimí làpàrùn ikí ní àríjẹ́ àná. àná gbéra ńlẹ̀ bíi talábọ̀nbọ̀n gbéra ńlẹ̀ òtí tatu àtàtú ntológò ndé àná gbéra ńlẹ̀ báyìí bíi talábọ̀nbọ̀n ikú kíkú kan kò ní ọ pa. eléyìí kú náà bẹ́ẹ̀ ni ó yá tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ ọlọ́jà gbóni wọn ah, bẹ́ẹ̀ ni mo mọ̀ nígbà tí ọmọ yìí ti pòórá ní agbára mi ìdí ọwọ́ ẹ̀ ló fà á àmọ́ abọ́ ilé tí ń jẹ́ pé ọlọ́run. Ah, irọ́ ni ọ̀pẹ̀lẹ̀ àtàtúntológbò eléyìí hmm? ti tàtú o àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdá àìgbọ́kú làfi kó ṣáwọ̀ àdéjọba tàtú ó tàtú o. ayé wà ah, burú o tó ti jẹ pé ayé àkàtúntò tí mo rí òun ló fi ṣètùtù fóònù tí mi fi tùbà yóò fi tùṣẹ tí a fi tiẹ̀ yóò ọmọ tí adúgbí náà ni ó tún wà lórí àìsàn yìí tó sì bá mi sí májẹ̀mú yìí pé nǹkan kan kí nǹkan tó bá fẹ́ sọ ọmọ ọ̀hún gbogbo tí bá fẹ́ lọ bẹ̀rẹ̀ ṣe fún mi ara tí mo bẹ̀rẹ̀ ah, rẹ̀. yọ̀rọ̀ jèbúrẹ́. n ò jẹun. àlọ́ jẹ. àlọ́ jẹ jẹ jẹ. mọ̀ sí bẹ́ẹ̀ ìrújú kábíyèsí kan so tó nínà rèé. mọ̀jẹ̀ kó bá fẹ́fẹ́ lọ. yọ̀ọ̀ ah. bàbá yọ̀ọ̀ bàbá lọ́wọ́ tẹ̀lé olùgbàdùn. yọ̀ọ̀ gbàdùn ọmọ rẹ ń gbádùn àní iléyìí ọ̀dọ́ bì kan lájà jẹ àní iléyìí ọ̀dọ́ bì kan. àní iléyìí àti jẹ. ẹ̀yin ikú là gbọ́kọ̀ ẹ̀dọ̀ o ẹ̀yin òṣùgbọ́ là gbọ́kọ̀ ẹ̀dọ̀ o ẹ̀yin òṣùgbọ́ là gbọ́kọ̀ ẹ̀dọ̀ o ọ̀bẹ̀lẹ̀ àpọ̀bìnrin mi máa jẹ o. ọlọ́fẹ́ àpèjì wọn. báyẹn mo ní ọkọ sọdọ ọmọ ọmọ ọmọ àti ọjẹ. ohun búburú ọmọ sùn lọ búburú ohun búburú ọmọ sùn lọ búburú mọ́lẹ̀ ẹ̀gbọ́n àwọn ọmọ sùn lẹ̀ gbọ́ ẹ̀wọ̀ ẹ̀gbọ́n àwọn ọmọ sùn lẹ̀ gbọ́ tẹ̀lé pàmìpá ọmọ sùn lù àwọn gbogbo ọlọ́mọ yẹ jẹ mọ́lẹ̀ yẹ jẹ ni. ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀yin kété lọ́fẹ̀ẹ́ ẹ̀yin gẹ́gẹ́ báyìí lọ́pọ̀ ṣe. lẹ́nu bẹ́ẹ̀ ni lẹ́nu ọbẹ̀ lẹ́nu dàbí jẹ kò lọ́bi kan. ó ti bá kú jẹ ó ti bá kú mu wọn àti kú ni wọ́n jọ rìn ni wọ́n jọ ń jẹ. lẹ́nu eléyìí ò ní kú. wọ́n ìwọ tẹ̀lé mi. n bọ tẹ̀lé mi kí ni mọ̀ gbé bẹ́ẹ̀ mọ́. mo sáájú yìí rẹ̀ bọ́ sáájú bẹ́ẹ̀ lọ rẹ̀ lọ́jọ́ méje láyé ẹgbẹ́ ẹ̀ka tó mi ọ̀pẹ̀lẹ̀ kan mò ń bẹ̀. ẹ ọ̀pẹ̀lẹ̀ o eléyìí ò ní bí o eléyìí ò ní bí lọ o kàkàkẹ́lẹ́ yòókù yóò jáwé orí ọ̀pẹ ọ̀pẹ ikú kò yí ọdẹ bẹ́ẹ̀ ni. adéṣẹwà adéṣẹwà bó ló ṣe rìn. ọ̀rọ̀ gbà sùúrù o ọ̀rọ̀ gbà sùúrù o abùkẹ́jọ́ gbàbálẹ̀ àárọ̀ ọ̀rọ̀ gbà sùúrù o ọ̀rọ̀ gbà sùúrù o ọ̀rọ̀ gba sùúrù o abùgẹ́tì ọgbà balẹ̀ àárọ̀ ọ̀rọ̀ gba sùúrù o. ó dilé ọlọ́run fi àgbòdì wọn ilé ọmọ balẹ̀ lẹ́kọ̀ọ́rọ́ tìmùtìmù tìmùtìmù ní kwájìfà ńlá o. ilé ọmọ ojú oró ti jẹsẹ̀ ìyá tó mìíràn ọ̀gẹ́rẹ́ omi ọba tòrò omi ọba láyé àbárí bá múbọ̀ sùn múbọ̀ jagun méjì ọlọ́tẹ̀rẹ̀ tí ń bẹ ogun etí èyí tí ń bẹ nígbẹ̀ gbogbo tí kì í jẹyàn tí jẹ tó bá ogun ni àròlé àbọ̀rú àbọ̀yé yóò bọ̀ yìí àbọ̀rú bọ̀ yìí àbọ̀rú bọ̀ yìí. àfọyíbọ ṣiṣẹ́ asúré wò ló fún mo ń gbọ́ yín. ẹ̀yin bàbá wa ni wọ́n ní ká fi sí àwọn jẹ́ o wọ́n ní ẹ kú wájú ọmọ o pé elédùá fún ọmọ náà ní àlàáfíà tó péye o. àṣẹ o. wọn láàánú kojú sọkún ọmọ ọhún kò sì ní kú máa lọ́wọ́. Hmm. wọ́n tún wá ní ká gbé ẹrù kékeré yìí fún yín kẹ́ bá wa fọ́ bà. kábíyèsí ní ká gbé ẹrù fún mi. Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn ní kẹ́ má bínú. kẹ́ bá wa fọ́ bà má kó kéré o. <laughs> àsìlóòótọ́ ni ọ̀tọ̀ọ̀tọ̀ tó àwọn olówódé wá fólóró ọmọ ògbólú ajé ọ̀rọ̀ rọrú àwọn ọlọ́rọ̀ dí wá fún ọlọ́rọ̀ ọmọ ògbólú kọ̀rọ̀ jàjálẹ̀ káwọ́ jẹ́ pàtàn ká gbọ́n ọ̀rọ̀ rẹ̀ sínú àwọn poro poroporo àwọn ọlọ́mọdé wá fọlọ́mọ olówó kówó rẹ̀ gbé ọlọ́rọ̀ kú ọ̀rọ̀ rẹ̀ gbọ́n dànù gbogbo òṣùwọ̀ sọ wá yẹ pa ọlọ́mọ tó ń lásìkò táwa ẹ dáhùn káró lè káró lè rọ. kò yé wa kò yé wa kò yé wa. àwọn àgbà. ẹ padà ẹ lè padà. ẹ gbàgbé ẹ padà. Thank you. kára rẹ lè fi yá náà ni ọ̀yà ìgbà díẹ̀ nǹkan rẹ̀ nǹkan rẹ̀ nǹkan rẹ̀. ìfákẹ́mi ìfákẹ́mi bàbá mi bàbá mi bàbá mi o ìfákẹ́mi ìmọ̀ tó ṣe fákẹ́mi mo fún un ní àgbo rẹ̀ ni ẹ dákun kí ló ṣe. ìfàkẹ́mi. ẹ dákun kí ló ṣe. ìfàkẹ́mi. ìfàkẹ́mi. bàbá mi. ó ní ayé lòkun ènìyàn ń lọ sà a kì í máa wọ títí ká kó mi ayé jà adífábàbè tí ó joyè olóore abẹ́sẹ̀ fún kẹ́tùkẹ́tù abẹ́sẹ̀ fún kẹ́yẹkẹ́yẹ abẹ́sọ̀rọ̀ fọ́dẹ̀ kò ṣe sínú ilé orí olórí làgbé ń gbé kiri ìfakẹ́mi tóbi wọ́n ní ọmọ kì í tọ́jú ọdún kan làákú ní ìfakẹ́mi ìfakẹ́mi ọmọ àgbẹ̀ kan kì í kú lójú àgbẹ̀ yìí. O ọmọ akálàmọ̀gbò ko o gbọ́dọ̀ kú lórí akálàmọ̀gbò. bẹ́ẹ̀ lọ́mọ òdìdẹ rẹ kan kì í fòdìdẹ rẹ lẹ̀ lọ. ó ti gbére ó di kése ó dárìnà kó dojú àlà ó tún dọjọ́ mi ọjọ́ rí. àgbèrárì o ẹ̀bọ̀n fi o àgbèrárì o ẹ̀bọ̀dà o ajagunmọ̀lẹ̀ gbẹ́bọ̀ròdé ọ̀run ọlọ́fin o ẹbọ fi o agbèrari o. gbogbo ń tà ní òtó yìí yóò padà ṣẹ́kù láṣẹ. àní parẹ́ máyé lójú. Ah. ọ̀pẹ̀lẹ̀ ọlọ́pẹ̀ agbódiwọ̀n. ọmọkú àtẹ̀bọ́lá. mọ́kìrì wọ́n bá yọ̀ wáyìí mo fẹ́ kó mọ̀ pé ìfákẹ́mi ti kú o lẹ́yìn gbogbo ìyẹ̀jú ni mo gbà lórí ọ̀rọ̀ rẹ kí ni ìyẹn bá tọ́jú rú ó ṣe bí eré bí eré o pa fákẹ́mi mọ́ ń lọ́wọ́ ìkìlọ̀ ńlá kì ọ́ tí a sì fi nǹkan tó lè jẹ tí ó fi nǹkan tó lè dání o bí fákẹ́mi ṣe kú mo fún ọ lóṣù pákan kí wọ́n lọ sí ibi ọmọkùnrin tájà mi mo rò pé fẹ́ jóná. kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe ẹ jẹ́ ṣọ́ra kẹ́ ẹ lọ́rọ̀ ẹ̀yìn ẹlọ́rùkọ ìpàdé dání kọ̀ọ̀kan yìí ó ibi ìṣẹ̀lẹ̀ èmi àtọ́ba òun lọ́jọ́ yé kábíyèsí mo padà sódò ọ̀rọ̀ mi mo fún ẹ ní oṣù pákàn pẹ́rẹ́ kò sí ilé ọba wò kò jù bẹ́ẹ̀ lọ. wá wá ọ̀fẹ́lẹ̀. kábíyèsí o kábíyèsí o. ọ̀gbọ́n oyè ó pinnu akọgbọ́n ó yẹ kó pẹ̀lú bínú. ṣùgbọ́n kò yẹ kó pẹ̀lú bínú jù. ìdí nu tí mo fi ní kó jèbù rẹ àmọ́ tó o bá wá kọ̀ tó nífẹ̀ẹ́ inú rẹ náà ló ṣe tó sì pa kan ló pè bẹ́ẹ̀ dákun jọ̀ọ́ mi fòṣùpá mẹ́ta òṣùpá mẹ́ta ebi wọn ní afúnilọ́mọ òṣòro gbogbo aṣọ ọ̀sán náà sí èrè afúntọrọ ló mọ iye ọ̀nà tí ń dòun ọ̀nà tí ń dòun ni mo pàkíyèsí rẹ̀ sí un kò sì gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ yẹ àmọ́ bó ṣe wí pé kí n fún ọ ní òṣùpá mẹ́ta wọn àfi dá ọ lójú pé èmi gbọ́dọ̀ mú làárẹ̀ wá ní wọ́n fún ọ lóṣùpá kan sí yóò jẹ bẹ́ẹ̀ ni àmọ́ ọlọ́fin àgbòdì wọn tí òṣùpá mẹ́rin bá ti pẹ́ tó o bá kú lórí kọ́ àwọn bàbá rẹ kò dẹni tí ń bẹ́ bọ́ra tẹ tí ń bẹ́ bọ́ra mu gbogbo ìdílé rẹ wọ́n bá ní. ọpẹlẹ. ẹ̀yin alágbára yìí ẹ ṣọ́ra bàbá ẹ ti fi á sínú òkun ẹ béèrè fún òṣùpá mẹ́ta wọ́n á lò tó fún yín ní òṣùpá kan sí ọjọ́ mẹ́rin ẹ lẹ́yìn ìkíní ọ̀sẹ̀ lẹ̀. kí la ṣe báyìí o bàbá ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ wòran ẹ wòran ẹ wò pẹ̀lẹ́ ẹ wò pẹ̀lẹ́ ń bọ̀ o àfiní ti ń bọ̀ ah, wàhálà máa ti ṣẹlẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ àti mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin ọ̀pẹ̀lẹ̀ àti ọlọ́fin ọ̀pẹ̀lẹ̀ ń sọ fún kábíyèsí wípé òun fún lóṣù kan kó fi wàjà kábíyèsí náà wá ń tọrọ pé kó fún òun lóṣù mẹ́ta ó sì tún lóun fún lóṣù kan sí kó fi pé oṣù mẹ́rin ibo ah. láti wá ṣe àfi ká bẹ́sẹ̀ wà sọ̀rọ̀ kó tó de ọjọ́ tó dá fúnra wọn. wọn ò irú eléyìí o bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀rin méjì bá ń jà kókó abẹ́rẹ́ ò ní gbérí. kó lè gbérí àwa sì ni kókó kò sí bọ́ọ̀sì fa rògbòdìyàn tí ò ní kàn wá o. kí láwàá ṣe báyìí. ká tètè mo bá ṣe fi àárín ìlú lẹ́ni o n tó ṣẹlẹ̀ ni pé a sọ fún àwọn wa wọ́n jẹ́ tètè bẹ́sẹ̀ wa sọ̀rọ̀ kó tó di pé rògbòdìyàn yóò bẹ̀rẹ̀ lẹ́pì lójijì. èmi ò tiẹ̀ sọ fún baálé mi ohun tí n bá ṣe sọ fún ni ó ṣe àbí kí ni gbogbo rògbòdìyàn kí ni àwọn lágídí ti ọba bá ní aṣọ fún wọn já lọ ní ìsinmi mò ní dáhùn. ó dáadáa ẹ̀kọ́ burú. ànúnú mo nú èmi ni mo ràn ní mo fẹ́ kẹ́ ẹ ràròjinlẹ̀ lórí aáwọ̀ tí ń bẹ láàrin kábíyèsí àtọ̀pẹ̀lẹ̀ kẹ́ ẹ bá wa dá sí i kí gbogbo rẹ̀ parí kó níyanjú. Ah. ìyá wa ẹ kú ìlú wa yìí. ẹ ṣeun. ẹ nígbà èmi náà kọ́kọ́ ránṣẹ́ ọba ó sọ mí láyàkì ṣùgbọ́n àìránṣẹ́ ọba ká sọ̀sẹ̀ ló jẹ́ ń tètè máa bọ̀. iṣẹ́ tẹ́ ẹ mi yìí àti ṣe é jìnnà àti bọ́pẹ́lẹ̀ sọ̀rọ̀ àwa wo ti ṣèpàdé a jẹ́ kó mọ̀ pé ibi tí erin méjì bá ti jà kókó bẹ̀ ní jìyà. bẹ́ẹ̀ ni kókó bẹ̀ ní jìyà. nǹkan ṣàwọn obìnrin yóò sì ṣàwọn ọmọ ọwọ́ àìmọye ọkùnrin náà tí ò nífọ̀n léèkan náà ni nǹkan ó ṣe gbogbo wọ̀nyí la ti sọ fún ṣùgbọ́n bá a ṣe ń fọwọ́ mu léjìká tó ọwọ́ wa ìka hmm, ọwọ́ wa ìka ìbínú sì wà lára rẹ̀ ìbínú sì wà lára rẹ̀ ṣùgbọ́n ìyá wa a sì tẹ̀pẹ̀lẹ̀ mọ́ náà ni bẹ́ẹ̀ tún ṣe wá sọ yìí iṣẹ́ wa ó dì lọ́pọ méjì ni ṣùgbọ́n ẹ dákun ẹ̀yin náà ṣe nǹkan kan fún wa bí ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ pẹ̀lẹ́ yìí ẹ̀yin náà bá wa bá ẹ bá wa bá kábíyèsí sọ̀rọ̀ kí wọ́n fọwọ́ wọ́nú torí pé ibi erin méjì bá ti jà kókó ọbẹ̀ ni ó jìyà àwọn sì lólórí ìlú àwọn bàbá gbogbo wa. àwọn ni. kí wọ́n ṣe sùúrù o kí wọ́n ṣe sùúrù o mo dúpẹ́ ìyá wa ẹ ṣeun mo dúpẹ́ o. yín bá kábíyèsí sọ̀rọ̀ àmórí yín bá ẹ ṣe o. nǹkan ẹyọ kan ṣoṣo péré lè ní dúró dé o. nǹkan ẹyọ òun kò ju ogun tí olófin tó sí fún akọgun lọ pé kó wá kógun jèmi ọ̀pẹ̀lẹ̀ mo wá fẹ́ wo ibi tí ogun ti kó fálẹ́rù mo fẹ́ mọ̀. òun tó lè sọ ọ̀pẹ̀lẹ̀ jagunjagun kan ò gbọdọ̀ gbójú títí kókó gbòjàfà ṣùgbọ́n àwọn òjòyè àwọn náà ti kó sí baba nù ìgbà tí baba gbègbèsè òun ìgbésí àìmọ̀ ni wọ́n ti ń fún baba náà ní sùúrù ṣùgbọ́n láàrin ara wa síra wa ká fúnra wa ní sùúrù ni gbógun bá ṣẹlẹ̀ nílùú àtọmọdé àtàgbà àtẹni tó mọwọ́ àtẹni tí ọmọwọ́ ní ọkàn tẹ́lẹ̀ róòmù ìjà ọdọọdà ó kọ ní sọnù. kò sí ìdí mo kù mo ti pinnu mo sì ṣiṣẹ́ tó láti ṣe ìfẹ́ inú mi tí ọ̀sẹ̀ tó lè jẹ̀mí lọ́wọ́ àmúnumọ́nú bí ọlọ́fin bá kọ tó bá lóun ò ní kọ́gun jàdù èmi ọ̀pẹlẹ̀ wọ́n di ọgùn wọ́n kọ́gun jàdù yìí wọ́n pàtàkì tọmọ torí kótókótó báyìí lajà ńlá mi kótókótó lọmọ kékeré nájà ètàn pàṣẹ bá mú mi àmọ̀ tán nínú rẹ̀ ọ̀pẹlẹ̀ bá gbẹ̀ bá mú mi àmọ̀ tán nínú rẹ̀ bá bá dàbí sínú ọ̀jẹ̀rẹ̀ yẹ́yà rẹ̀ ọ̀pẹlẹ̀ ó ti ń dìjà báwù. mo fẹ́ kó dìjà ìjà. má jẹ́ ṣe bí aṣẹ́ inú ògbódò bí kòkò bẹ́ẹ̀ bínú bá bí kòkó ẹlẹ́kọ̀ọ́ ní rí dá já fi sùúrù sí i sùúrù nìkan lẹ́bọ̀ sùúrù bàbá wa àgbà tó ní sùúrù wọn á jogún wọn á jatọ́ wọn á nílé gbogbo nígbà nígbà sùúrù ló ṣe dìgbẹ́. abúlé èmi ọ̀pẹ̀lẹ̀ gbọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n gbà. tí wọ́n tẹ náà ni wọ́n tẹ sani gòdì mi sí. ọ̀pẹ̀lẹ̀ awo. ọ̀rọ̀ máa zùúrù o ọ̀rọ̀ gba sùúrù o abukeji ọgbà balẹ̀ àárọ̀ ọ̀rọ̀ gba sùúrù o. ìwọ náà mọ̀ pé aṣọ tó bá kángun ségun là á pè ń jẹpẹ́ ìwọ náà lọ kángun sọ́pẹ̀lẹ̀ gbà wá o. ẹ̀yin ìlú gbogbo ohun tẹ́ ẹ wí pátá mo gbọ́ ọ̀rọ̀ yìí kì í ṣe ohun tí ó yẹ ká mọ̀ gbà bí ẹ ń gbàgbọ́ ọtí ẹ fọkàn balẹ̀ lóòótọ́ inú ń bí kábíyèsí inú sì ń bí ọ̀pẹ̀lẹ̀ àmọ́ a gbọ́dọ̀ lajú wálẹ̀ kí nǹkan ó bàjẹ́ àtúnṣe lẹ wá ṣe a sì ti dúpẹ́ ó ti ṣe é ṣe iṣẹ́ tẹ́ ẹ̀ sí ni pé ẹ rìn mọ́ kábíyèsí pé kí wọ́n mọ̀ bínú mọ́ ibi tí kábíyèsí bá fẹ́ kí igi ó wó sí ibẹ̀ náà ni igi ó padà wó sí ẹ mọ̀ jáwọ́ nínú àtúnṣe tẹ́ ń ṣe èmi ò bá ọ̀pẹ̀lẹ̀ sọ̀rọ̀ n ó sì rí akọgun àwọn méjèèjì ó gbọ́ sí i lẹ́nu. a kò ń dara wa láàmú ni a nílùú mi ti a sà lọ ni bílù náà bá bàjẹ́ tèmi tí a náà ni ó di. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ fi gbogbo ẹ lẹ n ó bọ pẹ̀lẹ́ sọ̀rọ̀ ẹ fọkàn balẹ̀ n ó bá ọpẹlẹ sọ̀rọ̀ gbogbo nǹkan ó sì lọ bó ti yẹ kó lọ. ẹ ṣeun kùtùkùtù tí wọn bá fẹ́ kéde owó sí ni ó wò sí. bẹ́ẹ̀ ẹ mọ rẹ lé. elédùà fún ọ ṣe elédùà ó fún ọ ṣe o ẹ mọ rẹ lé. ẹ ṣe o ẹ kò wàhálà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o. ẹja ni kì í ṣàkàn. ẹja ni o. èmi ìrọ́kẹ̀ mọ̀ ń bẹ́ wájú rẹ̀ wọn a lè bá nǹkan wá wájú rẹ̀ kó má ṣeé ṣe tó wá ní ẹja ni kì í ṣàkàn. ó sì ru ọjọ́ ọ̀la ó náà lè bọ́rọ̀ wá wájú mi ṣé kí n wà bẹ́ẹ̀ sí ọ padà. ìrọ́kẹ̀ wọn ò jẹ́ tàn ọ́ nítorí bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà níbi pẹlẹbẹ ní ìmọ̀ ìlélẹ̀ kò lè ṣeé ṣe tó bá jọ̀rọ̀ mi lọ bá wá ń jọ́ mi wọ́n gbọ́ sí ọ lẹ́nu àmì eléyìí ó ti kọjá. kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe o. ìrọ́kẹ́ sọ̀rọ̀ ń bẹ àbí ọ̀rọ̀ bùṣe. ọ̀rọ̀ bùṣe. máa fojú sí ogun tí baba wa ń kọ́ wa o torí hmm. ìgbà sẹ́yìn náà ọba àgbàdo ọgbọ́n gbogbo ilé ayé. àgbà yín ọ̀dọ̀ ni. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o bàbá yín náà kábíyèsí o ẹ bá ń wí fọ́pọ̀ ìlẹ̀ tó mo dé. Eu? Abicil. Abicil, Abicil. Abicil. Abaixa aqui, ó. Ó o Pelé. Cabeça. ọ̀la ni ó pé òṣùpá mẹ́rin tí èmi àti ẹjọ́ ládéhùn mo wá wò ó pé kó tó dépò wá ká mi mọ́lé ni mo ṣe gbéra mi wá tèmi tàwọn èèyàn mi gbogbo itú tó fẹ́ pa fún mi kó o pa lójú àwọn èèyàn mi. adérìnọlá adéṣẹwà Ọpẹlẹ, ọ̀ràn tí mo dá ọ rèé gbogbo etú tó fẹ́ fipá ní ìsìn kó sojú wa. akọgun. kábíyèsí. ìbọn rẹ dà. gbé fún. Ọpẹlẹ, wo ore o. wọn ti ń bẹ nù rẹ̀ yìí o oyún oṣù mẹ́ta ní ń bẹ nù rẹ̀ yìí ẹ̀mí adéṣẹ́wà ní ọgbà nǹkan ọ̀gbọ́dọ̀ ṣe ń ti ń bẹ ń bẹ o wá gbọ́ mi o wá gbọ́ mi o ẹnìkan ló fún lóyún yìí o bó o bá ti ń pa adéṣẹ́wà tán lẹ́sẹ̀kẹsẹ̀ kó o mọ̀ pa ẹni tó fún lóyún náà torí pé abíwèé adìyẹ ọ̀gbọ́dọ̀ fadìyẹ bàbá mi <laughs> ọjọ́ tẹ ẹran mi ń sẹ́wọ̀n ọjọ́ tẹ ẹran mi ń sẹ́. kí n tiẹ̀ ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn. òun náà mò ń sọ òun náà mò ń sọ ọjọ́ tẹ ẹran mi ń sẹ́ <laughs> mo wá pàdé àwọn ẹ̀ṣọ́ ọba lójú ọ̀nà wọ́n wá mi gbé inú igbó ìgbà tó wá gbé mi tán wọ́n wá mi lọ ààfin böyle mọ ọmọ mi adéṣẹwà. mo mọ̀ wọ́n dáadáa. bó o ló ṣe mọ̀ sí lóbe. Ah, ọmọọba wọn rẹwà lóbìnrin pọ̀. Hmm? wọn rẹwà púpọ̀ jù. ó rẹwà tó dáná. bó ṣe a lè rí tó bá kò ṣe gàdá tó sì ríra rẹ níbi tó rò pé o ti lè ríra rẹ tó sì ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó di àná ọba ẹ dákun n ní wo ọba ti bẹnu ọ̀rọ̀ ti bẹ lẹ̀ yìí ọ̀rọ̀ tí n bẹ láàrin èmi àti bàbá rẹ̀, rògbòdìyàn tí n jà ńlẹ̀ ràn yìí yanjú rẹ̀ ó kẹrù sì dá kó lówó rẹ̀ wọ́n wà ọ̀gbọ́n mi yé wàhálà tí ń bẹ láàrin bàbá rẹ̀ àti kábíyèsí èèyàn tó bá mojú ògún ní pabìnírè ìwọ ló lè yanjú rẹ̀ bá a bá sì ti dìkan náà tó àbùṣebùṣe bí mo ṣe wí lẹ́ẹ̀kan kábíyèsí ti gbẹnu rẹ̀ sọ̀rọ̀ òòrè ìyàwó rẹ̀ ń retí rẹ̀ ń yẹ̀wò lọ́ọ́ bá ẹ lọ yanjú rẹ̀. ẹ dákun kábíyèsí o ẹ dákun. kò yé ọ. gbogbo rẹ̀ ò yé mi o. bàbá yìí lọ́gàngán ọbẹ̀ ọba ti dé bẹ́ẹ̀ yàsápá òsì yàrá tó ọba kọ́kọ́ fún dúkà báyìí wọ́n bẹ̀ lọ ẹ lọ yanjú yòókù. ẹ dákun kábíyèsí ìlú àfihàn mọ̀ wá kí ni ó ṣẹlẹ̀ èmi kí mo làáfẹ́ mi. ẹ kí ló wí o. ẹ̀rù ń bà mí ni. ṣé tí ń bá pa ọ ìwọ́n àwọn kọ̀ọ̀rọ̀ yàrá lọ kí n tó pa ọkọ ní tí mo fẹ́ ṣe fọ́ ọmọ wíwù lọ tààrà yàrá pa òsì yàrá tó bá fojú kàn wọbẹ̀ lọ àyà rẹ̀ ń dòde ọ. ọ̀hún káyọ̀sí. Adélé. òrùyè àyágbọ́n ògúngbè gbọ́n àyà ń tiro ògúngbè ń bẹ̀rẹ̀. Ah! adéṣẹ́wà ọlẹ́wà pọ̀ ọmọ ọ̀dà pọ̀ ó láti àṣẹ báyìí ẹ ń darí o. mo ṣe onífẹ̀ẹ́. wọ́n wà gidi. mo ṣe. omi. Mhm. Um. ní ìjà pọ̀ ẹgbẹ́ àfihàn ìyá agbára pọ̀ àwọn tó máa ń sọ pé ẹ̀ ń darí ọkùnrin bí ń darí ọkùnrin ẹgbẹ́ àfihàn ìyá agbára nǹkan jẹ́ ayé yìí ṣé ìdùnnú o. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. nǹkan díẹ̀ díẹ̀. ọkùnrin yìí ló ti á bàjẹ́ pé bàjẹ́ pọ̀ ṣùgbọ́n ìjókòó tó bẹ̀rẹ̀ di ansáré gbórí òkè gbórí òkè ibẹ̀ bọ̀ bọ̀ ṣáà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀tún ọdún ṣe wá o láwa ṣe ṣe báyìí lọ tilẹ̀kùn náà ẹ kọ́kọ́ lọ tilẹ̀kùn náà wọ́n tilẹ̀kùn yàrá yìí mú wa wọ́ n fẹ́ pọ́ lónìí wọ́ tó fẹ́ tó fẹ́ ọ̀rọ̀ gbà sùúrù o ọ̀rọ̀ gbà sùúrù o. ìwọ ló fún adé sára lóṣù. lẹ́yìn tó túmọ̀ sí pé o ti dànù ọba nu. ọ̀pẹ̀lẹ̀ kẹmẹdọ nǹkan ẹni igi méjì kí ló bí bẹ́ẹ̀ ọmọ sosi ni lẹ́nu ó tún buyọ̀ sí ni iṣẹ́ òṣè pọ́nlá yóò sì ṣe tún dànù ó ṣe sùúrù ni o. tí wọ́n bá máa pè mí náà wọ́n ó lé mi náà ná ọba. Ah! ayé o ní èmi rí fẹ́ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni ò ní kẹsẹ́ àmúkùrù fẹ́ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni ò ní kùmà. ìrẹ̀ tó wá ní kùmọ̀ gan-an lẹ́sìn tí ó fi gùn mọ́. kò bá sí mi dùn ìyún ni pé gbogbo ìlérí mi látijọ́ yìí ó dópin lọ́jọ́ tòní. ó dáa ó dáa mo gbọ́ gbogbo ohun tẹ́ ẹ wí kò burú. akọ́kú. ìbọn rẹ rè. ewu òrìṣà ẹ̀fún ò ní mú mi ọmọdé agolo dẹ́ èdè onídìí ni wọn máa gidi lọ́nà dandan ni kí n tẹ́tẹ̀ẹ́ nù mí. ewọ ewọ ewọ ewọ ewọ ewọ ewọ ewọ ewọ ewọ àyájọ́ pẹ̀ yìí. ẹ wo n ò kọ́ kí n bà ní jẹ́ wọ́n ń gbọ́ mo tẹ́lẹ̀ nù mí. akọgun kábíyèsí gbogbo aṣọ kọ́là àṣà lóòrùn ìdí náà tí mo fi ní kò já tẹ akọgun o kábíyèsí ìjàpá ti ní ẹ mọ́tà ẹ̀ mi ẹni tó bá ní kí là á ṣe là á ṣe hàn. akọgun ojú mi nífà rẹ ni ò bá tó tó ń wá ifá kún ifá bí oògùn rẹ ni ò bá tó lọ wá oògùn kó oògùn tó bá jẹ́ pé agbára ló ní lọ wá agbára kún agbára àkọ́gbọ́n ìjàpá ti ní ẹmọdà ẹ ni èèyàn tó bá ní kí láṣẹ láṣẹ hàn èèyàn ò gbọ́ mi o fún ọ ní ọjọ́ mọ́kànlélógún kó lọ kó bujà pẹ̀lú bẹ́ẹ̀ ni o. kábíyèsí babaláwo lágbọ̀dẹ ìdí nù tí mo fi ní ìgbé fámi nípa rẹ ò bá kún tó kó wá fakúfa ó bá mi ọjọ́ wọn níbo ni wọ́n ti gbọ́ rí pé ìran jagunjagun kan ó lè lágbára títí kó lóun ó kógun ja ifá kó ṣẹlẹ̀ rí kò sì lè ṣẹlẹ̀ láéláé èmi náà mọ̀ pé ìwọ ni ìwòrì òwò ẹ̀kú eégún ògbúdọ̀ ní babaláwo oúnjẹ eégún bá ní babaláwo oúnjẹ náà láṣọ rẹ̀ gbiná. àmọ́ ọ̀rọ̀ yìí tí a tojú sú mi mọ́ bí tá a gbé kà mọ́ ọ̀rọ̀ ló sọ akọgun lóòótọ́ tẹ́rù bá kọ ilẹ̀ tó kọ òkè ó tún níbi kan àgbé kan ẹ ohun tó sọ sí mi lọ́kàn rèé ṣáàwò ó ṣeun àwa awo ìgbésẹ̀ táwa ó gbé ni pé a lọ rèé bá ọ̀pẹ̀lẹ̀ a lọ rèé kó sínú àmọ́ ìwọ náà ó ṣe nǹkan kan hmm. bẹ́ẹ̀ ni ìwọ ló wà á rìn mọ́ àwọn ìlú ìwọ ó lọ rèé kó sínú àwọn ìlú àwọn ìlú ni wọ́n wà á pe kábíyèsí. Si ìwọ́n bá kábíyèsí sógidì ọ̀rọ̀ lẹ́nu ọ̀tún àtòsí yóò sì wálẹ̀ lógún bá parí lọ̀tẹ̀ tán gbogbo nǹkan sì lọ bó ti yẹ ó lọ kò jù báwọn lọ. ẹ̀yin awo hmm. ọ̀pẹ̀lẹ̀ àwa àjòyè ọba a jẹ́ pé olódùmarè ó fún wa ṣe lódùmarè ó fún wa sí i mímọ̀ pé dúdùn lọ́sọ̀ọ́sọ. ọmọbìnrin bẹ́ẹ̀ ni bàbá tiẹ̀ ti lè gbẹ́rù gbèsè báwọn kò sí wàhálà mọ́ wọ́n gbìyànjú. o ṣeun wà lẹ́rù gbẹ́ngbẹ́ yóò dókè o. aṣẹ́ o ṣe mo dúpẹ́ aṣẹ́ mo rí ọ náà. bàbá wa Ọ̀rúnmìlà bàbá wa Ọ̀rúnmìlà ayé máa ń bàjẹ́ lọ ẹ wá bá wa táyé ṣe rògbòdìyàn ti pọ̀ nínú ìlú wa bàbá wa ẹ gbà wá o. o ṣeun kórìkòtò òrìṣà ìwé òkú àfi ọmọ ènìyàn ṣe ó sì máa mọ̀ ṣe o òní ṣìṣe ní táwọn ọmọ èèyàn mọ̀nù wípé tí rògbòdìyàn bá wọ̀lú wá àwọn èwe ibẹ̀ ní fara kásá hmm, n tí ò yé wọn nù ṣùgbọ́n bó o ṣe tọ̀ mí wáyé ò ní jọba ọmọ mọ̀ ọ́ ṣe kó wá gbéra nísìnyí kó lọ bá wo mi ànínúmọnú pé èmi Ọ̀rúnmìlà ní kó mọ́ múra lẹ̀ láti gbà mí lálejò kó sọ fún tilé tó kó ọba àtìjòyè àti gbogbo aráàlú wọn ó gbà mí lálejò níjọ́ méje òní gbéra kó máa lọ. ẹ ṣe bàbá. òní tẹjú ilẹ̀ mọ́lẹ̀ o ilẹ̀ náà ò ní kánjú ẹ àṣẹ. Hmm. àkòyábí òkúròkúrò ọ̀nà lákè sọ. So. Mm. méje òní kí gbogbo òlú ìpátápátá kí wọ́n péjú pésẹ̀ sáàfin pé bàbá wọ Ọ̀rúnmìlà á gba àlejò mọ́jọ́ méje òní o kí gbogbo yín kẹ́ ẹ péjú pésẹ̀ sáàfin kẹ́ ẹ wá yá bàbá wa sí mo wí ire àbí wò wí ire. ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sí wọn ṣe owó ire o kódà ń retí rẹ láàfin ọlọ́run ṣeun o. n tí ń wí ni pé ngbà míì ibi tó bá yẹ ká ti rí ọgbọ́n agọ̀lá máa bá ń bẹ̀. bẹ́ẹ̀ a sì máa dùn ní jọjọ. a máa dùn ní jọjọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. nígbà míì ẹ̀wẹ̀wẹ̀ ibi tá a bá ti ní agọ̀lá rí a sì bọ́gbọ́n pàdé. bẹ́ẹ̀ a sì máa dùn mọ́ nínú jọjọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. ṣe béèyàn rí. ìrọ́kẹ́. kábíyèsí o. ẹ ní sáwo ṣe. àṣẹ wà. ẹ̀sìn láìmọ̀ ọgbọ̀n sáwo. àṣẹ o. ojú yín ní rí bí o. àṣẹ o bàbá ojú yín ò ní rè mọ. àṣẹ gbàkejì òrìṣà. ẹ sì rájẹ jẹun. àṣẹ o kábíyèsí. ọ̀wẹ́rẹ́ gẹ̀gẹ́ ọmọ aṣẹ́gi lájẹ̀ làwòrè ọmọ alápò làṣọrọ̀ ògbégbé kan ògbégbé kan gbogbo wọn ló borí ìrókò tó ń pajé tọ̀tàn. ọ̀rọ̀ mi là á dá wọn lóhùn oní alájẹ ẹni èélà kìnnú bí ni. Hmm, bẹ́ẹ̀ni kábíyèsí. elédùà ó jẹ kẹ rájẹ jẹun. àṣẹ wà àṣẹ. kábíyèsí ẹ kù. bẹ́ẹ̀ oúnjẹ ọ̀hún jíjẹ mímu. bẹ́ẹ̀ni kábíyèsí. pẹ̀lú àwọn tí ó tẹ̀lé wa ẹ ti ṣètò rẹ̀. ẹ ẹ ní jẹ̀bi. àṣẹ kábíyèsí ẹ ṣeun. ẹ ṣeun ẹ kú àmójúbà olórí kábíyèsí ẹ̀yin lẹ kú àmójúbà àlejò. ẹ kú kalẹ̀ ẹ kú kó dáa kò bọ yìnbọn ṣiṣẹ́. àṣẹ o. kí bàtà pẹ́ lẹ́sẹ̀. àṣẹ o. ìrùkẹ́ á pẹ́ lọ́wọ́. àṣẹ o. àpèrè ò ní gbóná máa yín nídìí. àṣẹ bàbá. bẹ́ẹ̀ ni kò ní yẹ̀ yín lulẹ̀. àṣẹ o. Hmm. ìrọ́kẹ́. ìfá gbé ọ o. àwọn aláṣekù ó kọ ọmọ ṣe ò ní kọsẹ̀ o. gbogbo bó ṣe ń ṣe mo rí. Hmm. mo ti pé ọ̀pẹ̀lẹ̀ ò ní sí àhìn yóò sá lọ fún mi. n ò fojú kọ́bìrì rẹ̀ n ò rí rárá rárá. ẹ ṣùgbọ́n tìpátìkùkù ni ṣòkòtò fi wọ̀dí òkú mo wà ń kalẹ̀. Hmm. òpèlè. níwọ̀n tí mo yàn gẹ́gẹ́ bí ọmọ agbọ́sẹ́sẹ́ fáyalé ọmọ agbọ́fà tìbìtìran ọmọ àtìgbàlẹ̀ wàá dáhùn sífà. Ah, ah èmi lórí lọ́bẹ̀ kó o tó wà rọwọ́ ẹ́ ọ̀ dáhùn ni sọ̀rọ̀. ọ̀ dá mi lóhùn ni. ifá ṣe òun tẹ́ ẹ tètè dé tẹ̀yìn sásìkò. Ah, ṣé o wá sí nǹkan. ẹ eh, ẹ eh, kò kúkú sí nǹkan kan náà ẹ eh, ẹ kó mọ̀ bá a sí náà ni kábíyèsí náà kó gbogbo àwọn onífàálù yìí wọ́n ní níṣe ni nǹkan kan rúgùrùgù lọ́kàn àwọn àwọn sì fi awo káwo tó bá já náà ní tó wà lọ́kàn àwọn àwọn ọ̀dà ilé àtọ̀nà àti gbogbo nǹkan tán ní láyé àwọn ọ̀dà sí méjì gbogbo aláwo òlú ìpátá ló gbìyànjú o kò sí eléyìí tó já náà. aya mi hmm. ibi ọfẹ dé ìfẹ́ lágbára díẹ̀ o gbogbo òlu tí ń bẹ lágbègbè wa òun ni wọ́n mọ̀ pé ọba wa ọlọ́fin ló ní ohun ọ̀rọ̀ jù ṣé gbogbo ọ̀rọ̀ yìí náà ni wọ́n sì dá sí méjì. bó ṣe wí kẹ́kẹ́ lẹ́nu. gbọ́nà ṣé gbogbo ilé tí ọba kọ́ rẹpẹtẹ àti gbogbo ilẹ̀ tí ọba ní jàǹtì rẹ̀rẹ̀ ṣé gbogbo ẹ̀ náà ni wọ́n dá sí méjì. pátápátá. Ah, nǹkan kan tó sọ sí ni lọ́kàn o àwọn ẹrú tí ọba ní àti oríṣiríṣi ẹṣin àti ìwọ̀fà àti gbogbo ẹrù tí wọ́n ní ṣé gbogbo ẹ̀ náà ni wọ́n ni wọ́n ṣetán àti rásí méjì. pátápátá. dájúdájú àjẹ́ pé àsìkò ọ̀la wá pinnu o. bẹ́ẹ̀ ni èmi ọ̀pẹ̀lẹ̀ anífáníkùn bíi yèrè ó dá lójú pé mi ni wọ́n gba gbogbo ẹ̀bùn ọ̀hún. ó ti ẹ̀dá lásìkò tẹ́ ẹ dé sí i torí pé ẹ mọ̀ ọ́n rìn. mo dé eré ni bẹ́ẹ̀ ni mo rìn eré mo wá mọ̀rìn àsìkò rìn mo wọlé gẹ́rẹ́ bí ọmọ olóhùn èmi ò mọ̀ ní sọmọ olóhùn ìrìn àsìkò mú mọ̀ rìn lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá tèmi ṣe rìn bẹ́ẹ̀ lèmi náà ṣe rìn tọ́jọ́ tòní. wọn ò rìn dànù rí. ifá tá a dá lọ́jọ́ tòní ni èjì ògbè. bẹ́ẹ̀ ni ifá yìí sọ̀rọ̀ o ó ní oyin ló torí ọmọ rẹ̀ oyin sá ọkókó ogi lọ òdìdẹ fìrìfìrì ló torí ọmọ rẹ̀ ságàjà ọ̀sákàsá bàbà ọ̀sá sáré òrìṣà ló dáwọ́ bẹ́ẹ̀ ló ọmọ torí olórí ṣe kiri adébáfún kú jẹ́jẹ́ obìnrin kú adébáfún kùkù jẹ́ẹ̀jẹ́ obìnrin àrùn adébáfún tàmọ̀jù bára tí ń sobìnrin ọdẹ adébáfún ke tí ń sobìnrin èṣù adébáfún dáwọ́ nìkan tí ń sobìnrin bárapetu ifá ọmọdé kó pẹlẹ́wà o erigi ẹ̀làmọ́mọdé kó pẹlẹ́wà o erigi torí ikú jẹ́jẹ́ obìnrin kú ní ṣe ẹ̀là mọ́mọ̀jẹ́ kó pẹlẹ́wà o ẹ̀rìgì kùkù jẹ́ẹ̀jẹ́ obìnrin àrùn obìnrin kú ní ṣe ẹ̀rìgì ẹ̀là mọ́mọ̀jẹ́ kó pẹlẹ́wà o ẹ̀rìgì àtàmọ́jú bára obìnrin ọdẹ ẹ̀rìgì ẹ̀là pẹlẹ́wà o ẹ̀rìgì ṣèdíbèlèkè ní sóbìnrin èṣù bí ó pẹlẹ́wà o ẹ̀rìgì. Hmm. nítòun rí lójú ọpọ́n tòní ifá ní ajogunbi ti wọlé bọ́ba o. Ah. ifá lájogunbi tóun sọ yìí ifá ní yóò sì adé orí ọba yóò sì lé wọn kúrò ní ibùjókòó wọn àmì wa gbọ́. ifá ní kì í sọba nìkan o ifá ní yóò ku ẹrú yóò ku ẹrú yóò kó gbogbo ẹrú yóò kó gbogbo ìjòyè yóò kó bá gbogbo wọn pátá ah. Ah. bẹ́ẹ̀ ni ifá wí o. ifá ní bí n bá fẹ́ gbọ́n tó ń sọ yìí dáadáa ifá ní wàhálà ti ń bọ̀ ajogun yóò kẹrù yóò kẹrù yóò kó ọba yóò kó jóyè. pátá Ifá wá ní kí gbogbo nǹkan ìkó má bàa ti ṣẹlẹ̀ ó lóun rí ọ̀ka àka ẹbọ tí kakúláyà tá a rù sí àjogún bíọ́. Ifá ló ń gba odidi òkété méjì òun sì gba ọ̀làgbàlagbà epo òun wá gba èèyàn abẹ̀mí tó jóbìnrin tóun fi sì kẹta rẹ̀ tí ó tu ètùtù yìí wọgbó. ọ̀pẹ̀lẹ̀ ó ṣe yí tán. ṣẹ̀rù ah! tí ayé bá wọn àbẹ́ ẹ̀ rí ah! ẹni agbójú okùn lé òjẹ́ ni agbá nígbà kò burú wọ́n á pa láṣẹ fún ọ nísìnyí fún gbogbo ìwàkuwà ìjẹkújẹ ìmọ̀tara ẹni nìkan kí nǹkan ó kan ká fi ṣe é jì kí nǹkan ó yéèjì kásọdẹ mẹ́ta ibi tó yá gbẹku tó yẹ ká gbẹyẹ ká máa sọ yí pé ó gbẹ ẹran àkẹ́ tàbí odidi ẹni hmm. kábíyèsí ẹjẹ̀bù rẹ o ní báyìí mo wá fẹ́ kó o fi ìdọ̀bálẹ̀ gé lẹ́ẹ̀mẹ́ta fún kábíyèsí orí ìdọ̀bálẹ̀ tó wà yìí ló máa máa wà títí láé láé láé. orí ìdọ̀bálẹ̀ yìí ló ti máa láhùn ló ti máa dá àwọn èèyàn lóhùn àwọn awo ni ó máa gbé ọ sánlẹ̀ wọ́n máa gbé ọ sánlẹ̀ gbogbo nǹkan tí ó bá sì jẹ́ nǹkan èrò tí ó jẹ́ ti fá òní nípìn bẹ́ẹ̀ àwọn awo rẹ ni ó máa jẹ́ mọ́ ọ lára oníjẹkújẹ wọ bíà lójú kòkòrò. Hmm. sọ́pẹ̀lẹ̀ rí ọ̀pẹ̀lẹ̀ nù èrè iṣẹ́ rẹ̀ ló jẹun. ìrọ́kẹ́ ló kí ọ awòrìrì tí wàá jẹ fẹ́yẹ hmm. bó ti ń ṣe ni kó máa ṣe o àbọ̀ gbọ́ yóò sì máa jẹ́ ọ ṣe ó máa ta yóò máa jó ó máa yóò máa dún gbọ́dọ̀gbọ́dọ̀ nílùú mọ́ bó ṣe ń lọ ìgbòkègbodò gbogbo kílù yìí ó mọ́ bàjẹ́ tó ń ṣe sọ́tún tó ń ṣe sósì pé kó lè dáa gbogbo ẹ̀ mo rí. bàbá wa Ọ̀rúnmìlà gbogbo ohun tẹ́ ẹ wí mo gbọ́ bẹ́ẹ̀ ṣe yìn mí mo gbọ́ orí mi sì wú àmọ́ ìdààmú ìdààmú ńlá ló ṣẹlẹ̀ yìí ló sì dé bá mi ọ̀pẹ̀lẹ̀ rẹ àbí kílẹ̀ pé. ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá ọ̀rẹ́ mi ò ṣe é fi ilẹ̀ èjì lọ̀rẹ́ gbà ọ̀rẹ́ ò gbẹ̀lẹ̀ ta bó ti ń bẹ yìí lóòótọ́ ó lè níwà burúkú lọ́wọ́ kó ti ṣe àpọ̀lọpọ̀ àṣìṣe ṣùgbọ́n bó jẹ́jọ́ kan ọ̀pẹ̀lẹ̀ ti wà pẹ̀lú mi tó sì ṣe dáadáa a sì yára wa rí bẹ́ẹ̀ ṣe wá fẹ́ yà wá yìí ìbànújẹ́ gbà ló jẹ́ fún mi ṣebí ṣojú mi lẹ ṣe sọ́ọ̀dì nǹkan tẹ́ ẹ sọ́ọ̀dì ibi tó ẹ má ṣe bẹ́ẹ̀ bá ń dá padà ká sì jọ wà kó wù mí kó yà mí n ò fẹ́ ká yára ẹ n ò fẹ́ ká yára ẹ má yà wá ẹ jọ. ọgbọ́n òkú làákàyè hmm. tó jẹ́ wípé ọ̀rẹ́ méjì tí ò gbọ́dọ̀ yára nìyí. kò wù ká yára ifá ní èjèèjì ni mo gbé ìwọ̀n ògbé nìkan ṣoṣo tó dífá fojú oróńjọ́ tí ń rè sàlà bàtà tí ń rè kárílẹ̀ ọmọ ní bíbí tó bá jẹ́ bẹ́ẹ̀ ní tó bá ti lóò fẹ́ ni mo bá yín fẹ́ ẹ̀ ní yàrá yín òòyà ò ní yà yín kúnlẹ̀. látòní lọ ìwọ ìrọ́ ọ̀pẹ̀lẹ̀ ọ̀rẹ́ rẹ ẹ yàrá yín wọn ọ̀yà yín o ẹ jọ mọ láti lọ sí pọ̀ ṣùgbọ́n owó rere tí bá fẹ́ lè bá wọn náà mọ nídìí bẹ́ẹ̀ ọmọ òun yẹ ẹ sábẹ́. ẹ jẹ́ bẹ̀rẹ̀ ni o àwọn olùgbẹ́bẹ̀ nínú nínú nínú tí bí ni wá òye ò tẹ́sẹ̀ kọ́yàn bọ̀rọ̀ inú bíbí mi ì mìíràn ẹ̀dọ̀ fùfù mi ì bẹ́ẹ̀ ọlọ́wọ́ ẹ̀ ẹ mọ́ bínúkínú kẹ́ ẹ mọ́ ṣe já ìjàkújà ẹ mọ́ jí ìjàkújà kẹ́ ẹ mọ́ bá jẹ̀bíkẹ́bi ìjàkújà ní mú ní jẹ̀bíkẹ́bi ìbínú ò dán kankan sùúrù bàbá wa. ẹlẹ́sẹ̀ yóò san kò ní ṣàìsàn àbèrè yóò béèrè kò ní ṣàìbèrè wò kẹ́ni ó hùwà gbọ́dọ̀gbọ́dọ̀ kẹ́ni ó lè kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mẹ́ni ó lè nawọ́ gbọ́gbọ́rọ́gbọ́ lé ní sí irọ́ fífa ọ̀pẹ́ àmọ́ pẹ́ ilẹ̀ dídà pé a máa ń dàgbà kùjọ́kùjọ́ ṣùgbọ́n ṣá ọjọ́ àti sùúrù àbọ̀rú àbọ̀yè. àgbo àtọ o ifá ní ká dúró ní mẹ́ta ká bẹ̀rẹ̀ ní mẹ́ta ká bùrìn bùrìn bùrìn ní mẹ́ta wọ̀lú ó ní ní tá a bá ní. kájíkọ́ mọ́ ọ tó ni ó dífá fọlọ́fin àgbò nídìí wọ́n rán èyí torí aya rẹ̀ gbòkété tá a ló di di ẹni ni ká dúró ní mẹ́ta ká bẹ̀rẹ̀ ní mẹ́ta ká burin burin burin mẹ́ta wọ̀lú ifá ní ní tá a bá ní kájíkọ́ mọ́ ọ tó ni ó dífá fọlọ́fin àgbò rán èyí torí aya rẹ̀ gbòkété tá a ló di di ẹni ni ẹ̀ làbọrú Ẹ̀làbọ̀yì. àgbèrárì o ẹ̀bọ̀n fi o àgbèrárì o ẹ̀bọ̀dà o ajagun mọ́lẹ̀ gbẹ́bọ̀ròdé ọ̀run ọlọ́fin o ẹ̀bọ̀fin o agbèrárì o ẹ̀bọ̀dà o ajagunmalè gbẹ́bọ̀ ròde ọ̀run. erí wo yà erí wo fọ gbogbo ẹ̀yìn ọmọ wòrò sọpẹ́ apanigboko tanná oṣó orú ẹ̀wọ̀ ẹ̀yẹ ganlẹ̀ o ilẹ̀ mọ̀tẹ̀ kí n tó tán pọ́n.